á yá o ẹ jẹ́ á o tó o bá yá tó o bá lọ kí ló lè dá dúró ṣe ayé ẹ̀. àwọn kan tí wọ́n ń gbé Ìlọrin ilẹ̀ Yorùbá níbo ni Ìlọrin ṣe jẹ́lẹ̀ Yorùbá ṣé lu Aláàfin ni kì í ṣe lè Aláàfin a lè wá lọrin nítorí tó súnmọ́ ìtòsí ilẹ̀ Yorùbá kí kálukú máa sọ Yorùbá àmọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá kò sínú ilẹ̀ Aláàfin àwọn ilẹ̀ tálàfin gba ìṣákọ́lẹ̀ gbogbo wọn lórúkọ níjọ tó pé ọgọ́rùn-ún méjì igba èyí tó lé lórí ẹ̀ ní ọ̀kànlénígba èjìlélórígba lórúgba ọ̀tàlélórúgba ẹ̀rìnlélórúgba kì í ṣe ẹ̀rìnlé ẹ̀rìnlé ni èyí tó lé mẹ́ ẹ̀ẹ́kẹrin tó lé nínú two hundred òǹlẹ̀rìnlé àrùnléwà ọ̀fàlé òjòlé ó ti kó lọ nìyẹn gbogbo wọn ni wọ́n sọ ìṣákọ́lẹ̀ fàdáàfin Ìlọrin ò sí ń bẹ̀ ilẹ̀ lọ́rin yóò sí ń bẹ̀ sọ ilẹ̀ lọ́rin yìí ṣe ilẹ̀ Yorùbá tí eh, geographical eh, kìíní tó location tó bá pín wa sí under river Niger omi ni pé ẹ̀yìn tó gbogbo nǹkan tó wà lẹ̀ rìbá nẹ́jà lábẹ́ rìbá nẹ́jà ló jẹ́lẹ̀ aláàfin ló jẹ́lẹ̀ yorùbá ló jẹ́lẹ̀ oòdùà. so ìkókùkò ìmúkùmú ọ̀nù. sọ̀kọ̀dẹ̀ tẹ́ aráàlú ọ̀rin lọ́rùn kán pè òun ní pé kán wá jẹ adé léun lórí. gbogbo ilẹ̀ yorùbá tó wá sí lọ́rin tó tẹ̀lé ṣé wàá límì wá bí ajíkòbí tó tẹ̀lé ṣé wàá límì wá láti sẹ́yìn. ṣé ajíkòbí àwọn tó tẹ̀lé ṣé wàá límì wá láti sẹ́yìn ṣé ó wù wọ́n kí wọ́n padà ní. Hmm. wọ́n fẹ́ lọ ìtọ́ wọ́n ṣé wàá límì ni wọ́n tẹ̀lé wáyé pé ọmọ kéwú ẹ̀ ni wá agbà fún. so wàlá yardawna bil kufri ba'da islamihi. fala tarudduhum ba'da islahim ba'da islamihim kuffara so wọ́n yọnu sí pẹ́sẹ́ wa alimi yìí àwa yìí àwọn ti ọ̀fà àwọn àwọn ìpìlẹ̀ ṣọ́gbàfádà wa gan gbogbo wọn mọ́ra wọn. ọ̀yọ́ náà ti wá ọ̀yọ́ tó sì ti wá kò wọ́n kí wọ́n tẹ̀ kán padà lọ sílẹ̀ yorùbá wọ́n yìí sì yí wọ́n sì fara mọ́ yí pé ilé ṣéwà alimi làwọn ṣéwà alimi làwọn tẹ̀lé wá. Hayyakumullah. ẹ fi ilé arọ ọ̀yọ́ ẹ rí ìta ìgbà ẹ rí gbogbo ẹ̀rọ àwọn sòkò wọn kàn padà lọ pé wọn kẹrin bá wà ní ọba aládé ní ọmọ ìjọba ó ń wá ó tẹ́ wa lọ́rùn. sọ bí ó sì ṣe máa tẹ́ wa lọ́rùn lọ́nu nì. masha Allah. ramakumọlọ. ẹ̀kọ́ kọ́kọ́ yí àwọn èèyàn number one in tó rọ brọ́dà mi lọ́rùn jù ni ká ṣe lapsu ká da ọ̀rọ̀ rú ká dẹ̀ máa pa irọ́ so eléyìí tó jẹ́ pé kò sì yẹ fẹ́ni tó jẹ́ kèfèrí ká tó wá sọ pé ẹni tó jẹ́ mùsùlùmí ká má tó wá sọ ẹni tó já àfáà tó wà nípò ti gbogbo ayé mọ kọfí so eléyìí nídìí pé ká máa ṣàlàyé fún àwọn èèyàn kó yé wọn dáadáa ká lè tú àwọn èèyàn sílẹ̀ kó nínú ìgbèkùn òkùnkùn irọ́ àti àpòsí táwọn èèyàn ṣe